ni kuna baka hali goba karatu tafsiri ya bi idhnillah boka da karatu qur'ani awajoyi shi suratu sofa eh ne ga ya bu qur'ani wa shi mujahid muhammad akagoyin falo imam malama rabi wọn ya ko yin wa bi idhnillah an ya kwana aya ruyan meji بإذن الله إن شاء الله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احشروا الذين ظلموا وأسواتهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم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 ìwíní 21 may 2019, thousand nineteen suratu tó Surat yaku kola sóra tí a kó kọ́là alùkọ́jú ọ̀dà ògbójá lè jága àwọn tó rún ogele maruna wazi unaonangu vidia bami kavili mabiuna bumama ogoka wabiuna bami vilima oyale umbi ngojo kama kujaga yoyane evijaga male masukolo matuna ngo amikavili pa kovidia pa pami ami, ami fujar sura lẹ́ẹ̀ka tó yíun ṣẹun kàrẹ́wá àlò kàmí káàbìrì òjò máa ń yá dẹ́ ọ̀kọ́ àná ọjọ́ náà ìwọ̀n àkùmá jẹ fáwọn oníṣẹ́ ọjọ́ wọn lẹ́wọ̀n àṣìkàrà tó lè búdọ̀ yẹlẹ̀ ọ̀nà àkọ́jọ́ àyà kámúnẹ̀ dẹ́jìlì wọn lẹ́wọ̀n àyà gbọ́ máa mọ́kó dẹ́jì kọ́ àná. قالوا يا ويلنا هذا يوم الدين أجيل أتوب سنة وأجرم مكاي أجلتيو أجرم إيتيو هذا يوم الفصل الذي كنتم به تكذبون ليس يجيك ما فقروا من كافر فمن مسلمين بوتمنا فايو بوغيديا أمني بيتاقا منو كسكيا abo tauhidi papo shirku oyi manya paparo mere alladhi kuntum bihi tukadzibun itna e lak makab meru imi ingini kita a anya dena mikavire de eyi manya bi eyi manya ne ojo keji ne kimanya sokolon oyi le maanya tu mama mamanya sokolon abi maanya sokolon iki kunchen kaya yengi ni akanwa ka ko ka ko ya du yimade ushuru احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله من دون الله فاهدوهم

في سورة الأنعام في سورة الأقمان يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم شركة ظلم عظيم ولو نشي وفي سورة الأنعام الله يعني والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك ما يلجأ ما يلجأ مدعم والذين آمنوا ولم والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك أولئك لهم الأمن وهم مهتدون الله أكبر في سورة الأنعام آية 63 كان ماشي مستيكن الله يعني والذين آمنوا o umbegu mami imani du mafi imani ne pamu nuso oyo fi lita fi oyo eha dini ẹ e o àkànyàn ọkẹrẹ bó má ẹ má gbogbo kìíní imani dẹ sárízìkì lé wíwọ ọmọ ngẹ imani itowe ile maduma ke maruma ke olalu mako agenda mak majini kajane ema lele kakubo kini imani de ojo ile imani si won bana walladina amanu abekiri imani ojo maja ule ba nabi muhammad oji gaskiya walam yalbisu imanahum bi zulmin imani mamadu ọ̀nà ní máa ní yàyà bẹ̀gbọ́ ẹ̀lọ ọmọ ọmọ pẹ̀kọ́ ma ń ara kó òdú tàbálì ọ̀nà ní máa ní ọ̀gá ṣó ọ̀gá ma yẹ gbówó gẹ̀ ní máa ma yẹ mọ́ ìkùdá ìyànà yẹ la ìwẹ́ òlòkó owó ẹ̀wà la ta ló lè fìdí bí o kó ma ìkùdá bẹ̀ bí àjì abegi ni imani on kabri sidu mama da hopyo kyoro da maya dini mani mama do hopyo oro da mayi imani mani ba ulaika lahumul amnu abele ni amani absolute security absolute security ubele tene macha secure yona ile ni mamu bakayo be gute mamu go ẹgbọ oyà kama ẹgbọ oyi ma inu ma wa mamuhu baka yẹ lẹjẹ mamuhu akẹkọ mamuhu nù màtẹ ọbẹ wo yàmà tàmí abẹ yàtẹ nìkú kọkọ ọwẹ ìmọdọba lẹnu ọgá ẹjọ ọgá kẹrẹ ayáwó tukwetukwe bíi tiẹ ẹyẹ ẹjọ tìbítìbí ẹni imáni ẹnẹdúrọ lílẹ ìbí wálú lẹrẹ wọn nìkẹ lílẹrẹ nù ama kache ama biwa mama lo ni yo edutane e hamnu na mama kake hamnu den wahum ukwano yona we woni hamnu ige wahum muhtadun ama tubegi ngono mutoni ek matota jenalo yeremia matona manadini yo memelei ukwano yona ya ajigi murakuhum bi imanihim tajri min tahtiha al-anharu في جنات النعيم سورة آه، سورة يونس والذين آمنوا إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتها الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها السلام إلى آخرها begi ni imani akidanga maire abidogo mbogi ni imani ya aya ya kokoloyo oyubogi ko ni imani ushuru ledina golemu begi salama lati makoni imani mamu felu bi imani to da lati malukare kolama wa azwajuhum ba wa azwajahum pamoyama ama pamoyama azwaj wa ashiyahum ọ àmọ́ ọkọ ma pàmò olè ma àmọ́ ọkọ mi mùsùlùmí àmọ́ záàlì ni aṣọ́dẹ adọ́ọ̀tù yẹn káfíríkì wà zọ àjọ nǹpa both the male and the female kó ọ àmọ́ pàmò wúlò mà yìí àmọ́ ìmúdàyọ̀ wà kátó fásara pẹ̀lú kí á lò lọ́ọ́ yá nìyá yìí. ege tabati ada oya kokoloya wuyija kafirika kidiru bok maya kaya kokoloyima ya muratuhu hamalat alhatab ojo do yu do mayujale to be mi gilenga law yani ushuru alladhina zalamu wa wa ma kanu ya'buduna min dunillah oko oko oko aso adébúgbó ọyà àwọn sàdéhù ọkọ̀ sáta yẹnu àmúna kó yóò pálẹ̀ kú gbódúgbódú ó yà wọn ájá yẹnu máa wá sóde máa wá só wò tútù ó wù ìwọ ó wù ẹ̀ mike mọ́dúnmí mọ́ọ̀dọ̀ yìí ọdún máa wọn wọn ọyà wọn ọkọ ọyà wọn ọkọ kọ yàtọ̀ ọkọ yín tọkọ igbó ọkọ yín tọkọ yín. ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ òbí tàmí ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ òbí lẹ́yìn ní ayé ẹ̀yà kòkọ́lá ó ṣòro lẹ́bí náà wọ̀ máa kánú nílá àmọ́ yà àmọ́ yẹ edọlọ ọjọ dị emi ma mta m du ma ọjọ m ododo ọkọ ọlụsọ yẹyẹ lọnà gáfíríjì ọrịa wọn lọnà wẹyì tó ha ọ̀pá ma ẹdú kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀súlù ma kùmà bí ma wọ́n ma wọ́n jẹ sáma sáma fámi mini tamoko tole amene berena ya e dini ya min mushriki ama tiye do ya e dini amai ma makuruji jabakete wama kanu ya'budun don tuk mararau beki ni sey mami sey makudu abeki ni agutolabo mama gutolabo makudu begi na bosalo maka abosalo maka mama mukodu abeki notu mamodo otu makodu abeki iwoda odamale unugu ọ̀pàpàmọ̀ tuk mara rẹ̀ ní ilẹ̀ mígidẹ̀ yìí tọkọtọya àmì káàbìrì báwọn òdè máa lẹ́yìn ọmọ akẹ́ mígidẹ̀ yìí ọmọ akẹ́nu ìbùdó náà min dunillahi ma kona ujo dane yi opakoma la ujo atoda ngame malaiku fahduhum ila siratil jahim medareti matona ona olokoto lowolalo une kide usune kele ya muna kide ujona una jahim Suratu Yasin kajeli gudu ọjọ́ kòkòrò mọ́ màlìjánà yẹni hum wa azúhum fi bilali wa oyúkó ma yí ma duwa àmọ́ màlìjánà tọkọ tọya ma dẹ́ yí àlìjánà وأزواجهم في ظلال على العرائك متكئون أمام الجنة إن أصحاب إن أصحاب الجنة اليوم في شغل أمور دقوي إن أصحاب الجنة اليوم في شغل فاتحون أما فين هم وأزواجهم في ظلال على الأرائك متكئون بارك الله فيك أيها مما الجنة ما جاء الجنة ما يمكو أكو دنيا إن أصحاب الجنة اليوم في شغل فاقهون هم وأزواجهم على الأرائك متكئون أما قاموا يا ماما هي الجنة شو دنيا هي توقف السعيد ويا ده أما ما كوجي أما ما الجنة تدوكن لنا ما أبيك يا جماعة كافرها أمي زنادقها amada kwa kwa amadi kaburi simaji atakapakejua ni zenade kare kwa beki ni kaburi ha na hii tamatokoto yema bikamu maliana okoko yema je aljana kiasi kawa okoko ya ame akavire amare oje makumaro yema ya huduna min duni la faduhum إلى صراط الجحيم ما دايركت ما لطونا يلقى تلون والعياذ بالله ما ما قالوا تنا لي كما لكم ما قالوا تنا ما هو دابي بوغا ويا مي كافر لك ما شاء ما لو نعم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون ويا سبحان الله ما كما ما دارت ما تنالو لي ما وقودك وقجا وقفوهم ọ̀pàkó máa ń màkú máa ló tó náà máa wọ̀lì wọ̀lì wọ̀lì wọ̀lì wọ̀lì rọ́là máa bìá lóyún má yé yí wọn ni máa dé yóò bì mí gbàtà tọ́ máa tà máa ná tamúnukú tàbí gbàmùnẹ̀dà léwu àti yáwóyáwó ìlè mi tàmá lọ́wọ́ onúnọ́nùnú yìí tàmá dẹ́rẹ̀ yẹn ni onúnọ́nùnú yìí àmàjẹ́tọ́gbà mọ̀lẹ́kọ́ wọ̀lì wọ̀lì wọ̀lì wọ̀lì wọ̀lì wọ̀lì túná lóde. anagi aji nwa idewoman anagi akemgbemgbili idewoman anagi akomi yanu na agban idewoman ma yawo wole ma to na onalo le ma budo ko gojo beni kifuhu wa kifuhu mamma goda goda kai me goda go mamma goda mamma goda go innahu mas'ulun amai mai mai ni tumai màtúbọ̀ máa tẹ́mọ̀ nínú yìí ní tá. àmọ́nà agbádá àti amúnà òmùnú pé ìlẹ̀ yìí a máa gbẹ́tì pé ìlẹ̀ onúnúnú yìí àbókè máa ń ná kánà agáàrò onúnúnú yìí máa ń màjà ẹ̀tẹ́ máa túná lóyìí píníwọ̀n nínú ọdún nínú ọdún iya takalau yanga malaku shine challenge ma malakum la tanasuru to karama ni na dita te ko la meten ana udakuwa no gwe madu ngamo no yelele wana kwa udakuwa ni golo maboti shatu ngamo no yelele wana kwa tachoki saili Tọ́kú ẹ̀ máa rábọ̀ yẹ́lẹ̀lẹ́.

ma wọ́n yé yé wọn náà gbàgbọ́ àmọ́ sábàbù àràbù mẹ́rin pàyẹ̀dọ̀ ma wọ́n ké kàwọn ma bẹ́ẹ̀ ni ma àgànà ankum jẹmùnúkùm wọ́n ma yà ń gbọ́n wa. ونادى أصحاب الأعراف رجال رجالا رجالا يعرفونهم بهم بسيماهم نعم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة الجنة لا خوف عليكم ولا ìṣeun náà máa yọ apáyọ̀dọ̀ máa ma gbogbo àmọ́ sábùlù ara wí ni máa kàrí àbọ̀ onímọ̀ náà máa gé un náà máa lé àwọn àjọ lílé máa lé àbókìsà mẹ́ni ọgbáyú àbẹ́kì ànáka ànáká àmọ̀ yíun náà máa lọ́dọ̀ ma na njem wọ́n máa gbọ́n tó tẹ́tẹ́gbèrú ọlọ́wọ́pẹ̀ nẹ́yìn àmọ́ ọjàpẹ̀ nẹ́dọ̀ nẹ́yìn pàwọ́pẹ̀ nẹ́ gbàmẹ́dẹ́ ilẹ̀ ìjìkú lówó lẹ́ni wọ́n máa gbọ́n tó tẹ́tẹ́gbèrú pé ké mẹ̀bẹ̀tẹ̀ máa ké arẹ̀dọ̀ adẹ́rẹ̀ yẹn náà kọlà ní ọyẹ́ ẹ̀dọ̀ kìmkìm ọgọ́ yìí mẹ́kọlà nínú ẹ̀dùn máa yẹ mẹ́ni mẹ́yọ lọ́yọrí nílé kàkà máa máa wọ́n àmúmàlìyànà àhá òláyé àpàtàntù láyé náà lóhùnmùláwọ́ bí rahma ó tàbí ọkùn bí èkì jàmóyì ń mẹ́yẹ ilẹ̀ gẹ́kọ́ mẹ́gbẹ́ ó wánà pàpàpàpà kàkọ́ ọjọ́ eyó mi dúbọ̀ kẹrẹ̀ fún mọ́nà ẹgbà mẹ́yẹ ilẹ̀ ọyẹ́lẹ̀ àìlẹ̀ kí mí

ó jẹ́ oníṣògbè bẹ́ẹ̀ láàyè àkúwọ́ jáde. tó mẹ́gbọ̀n ni ọ̀dọ̀ ké ọ̀rẹ́ màdáyà ní tàbálẹ̀ yìí lè mí pẹ́ dọ̀ ẹ̀rọ tó ń wọ́n àká àná ni àánú fáyì mọ̀ ayé jíde àkà wọn. máa ń láti nà sọ̀rọ̀ àrùn jí mẹ́má ń wọ́n dùkú tó wọ́n ra mẹ́yìn government amesi godfather ń bọ́ ka ọ godfather one godfather two blue godfather five white blue godfather dọ́kà mi àmẹ́lẹ́jọ dẹ́ ilẹ̀ ọ̀làdú síkì ọgbẹ́ mi bàkítà kamẹ́ sábà mẹ́tẹ́ yé lọ yẹlẹ dẹ́ ilẹ̀ ìyìn ní hà mẹ́lẹ́kùn lẹ́tẹ̀nà sọ̀rọ̀ọ̀lù ábí ilẹ̀ ọ̀lẹ́ pàwọ́ àkópa yóò mẹ́nẹ́ mɛmaa nege date kodoŋɔ lamɛni onugo oh, vegede mɛni halaka anni sultania pawa do autorité do kanɛ ilɛ do ilɛ lenyɔgini oku ilɛ ŋɔdɔmɔgini kɛ halaka anni sultania pawa kanɛ ilɛ tɔjɛ lɛ dɔmɔti ilɛ ŋɔtigini yi kɛ èyí ni abẹ́lẹ̀ gbogbolẹ̀ ọmọ mọ̀tàkìlẹ̀mọ́ èyí ni sọ́nà máa lè kó máa tó yí ẹ̀nà wọ́n yọ kó máa sọ̀rẹ́ndà wọ́n yọ kọjọ́ kí àti mẹ́ sọ̀rẹ́ndà mẹ́ẹ̀ ọ̀nà kà máa lè kó máa ní kí tó yí ẹ̀nà kọjọ́ kí gbọ́yún máa mọ̀ òyì dùn ẹ̀nà yẹn bá dùn ẹ̀nà yẹn bá bẹ́ẹ̀ máa gbé gbọ́ yín mọ́ ní ẹlẹ́nu àdédé náà bá lò rẹ̀. mùsùlùmí bẹ̀rẹ̀ fún yóò má mùsùlùmí ìyá àmà àmà màá lè rọ́lá má wà á kó bẹ́lẹ̀. قالوا إنكم يكون ذا عن اليمين بارك الله فيك oyi le kaka ikma hotu ma dabi o igbalegbe yona le kuma afanye don o ka uma man lakum la tanasuru ma yofio bel humul yawma mustaslimun ko to ikidai وبيلا وأقبل بعضهم على بعض أما مومونا ما مكتي ما سنفيت علماء يتساءلون ما سنتينني إنني ما يتمعي àmì lọ́gbàmì àtúnẹ̀gbò àwọ̀ àgbàkàyè ìrọ̀ yẹ́lẹ̀lẹ̀ كما كونا اتبع سبيلنا ولنحمل سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين وما هم بحاملين من فما يهي لأما قالوا أما أبا بيجي ما ama agba mi mori di ma alu mgbe bidi agba mali ma yiri ma alu kakini enwe ọmọnyo ni imilewi anọdụ ilewi la ọmọ ọjọ na imilewi ba agbadule wana mi afọ ya afọ ọjọ ni a maniki gbadule nani mana ama ka maniki agbadu ma palu nkide maniki gbadule ne ụkwa na ọjọ nani ama tụghi m'anaghị m daa ama gbalịrị ịba adụ ma ịla anya anya nyalé n'ụmụ ojii kwanu zọlị ma mụ daa anyị gaa n'éne amụ n'anya dị n'ụmụ ojii tụghi m kpọmọ akana na m ibe ye amị mi god mè nà mị gọdụ pada à mè ma elebi his ma elebi his excellence ma elebi hono lebi honourable à mè ma elebi ama na ihe aka m'ma ịla ịla na ihe ndị agha e nwụrụ nkpali ọ na ịla ri anya hapụrụ na mọneyi tamibe ihe ma ọjọọ na na ya ka nwari وأقبل بعضهم على بعض يتساءلون أما ما ما فيس ولا ما تنبي ولا أبوك قالوا إنكم قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا أمي بيجا كنا مني أمي تابو ما كنا honorable فايز excellency وابويه يجيجيل kẹsí òwò ọbẹ honorable ọdọkọ ẹkẹdùsí òwò ọbẹ kẹdùsí ìyàwó tó dọjọ ìyàbí ẹgbọ làyàn yìí aya ya kan wata gadare innakum kun mani innakum kuntum ta'tunana 'anil yamin ame amalle ruwa 'anil yamini lone ki shona yamin yamini gida malami fasara lona wo yamini ka tsemo sholla kana kanuna kenna ba goma yun kadu ìyẹn lẹ seriousness tó ẹ tó dẹ bọ ìkẹgbọ yàyẹ mọ lẹ gbà mẹ lọ nà ẹ bọ ẹgbọ tó ọlá kakọ lè mẹ kàn wà jìgẹ kíá tọ yẹmí ló múnẹ ẹ lọ nà ọ tó ọlá arẹbọ ọlà kàkẹ lọ nà ọ ẹjú pitó nà ọlá ẹjú pirú serious eh, tọ́la kí ìmá lè bẹ́ kí kẹ́ẹ̀kà ìṣe níbà wọ kóhùn nìkan jọ láàrin àná ọmọ bẹ́lẹ̀ mẹ́rin lè tó wọn láyé ohun mẹ́kó wa rọ́ ní èèmẹ́yìn ọ̀nà èèmẹ́kì máa sọ ọ́nà yọ mẹ́mẹ́lẹ́ ní gọ́ọ̀nà alábájọ máa direct market náà máa yà á lọ abájọ yìí ni àmì honorable èyí ṣùgbọ́n kì í kó ọ̀nà honorable yake suna kata to the honorable to the his excellency abalabi amal majiri ma to pa won yi anya bo ya do e bi na ramon do e ma anya de judo de e ma anya de judo de olu taka mo ne yi ma ka ma mi beye ama so ne yi ko yi le o ami beye awon la to du ma nga mo ojo de de ma تاكما مومو دابيني ما يقبل متاني قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم سلطان نعم بل كنتم قوما طاغين فحق فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم فأغويناكم إنا كنا غاوين قالوا بل إياتك منيما كما بيجي ما لم بيبي أما المجري توب لون بدي أ تشوكوانو شي سنة نبي وكذا كجا بوبو تو بوكي نتوهيدي kárọ̀ bá máa ṣíwáàrí tó dàlẹ̀ bọ́ ọ̀nẹ́yìn àmàkàmọ́nẹ́yìn ìwọ̀n àgídágbàdé máa dẹ̀ kọ́ọ̀lọ́ bẹ́lẹ̀m tẹkónù mùmìnì amẹ́gbàṣígbé yé wà ká àmọ́nùgbò yíyàn kọ́ọ̀lẹ́ mẹ́nu àmẹ́ni ìmáàni kọ́ọ̀lẹ́ mẹ́ta mẹ́lẹ̀ báyìí mẹ́ta ẹsẹ̀ skills nù àmọ́nùgbònùgbò abẹ́dọ́gbò yí ọjọ́ kẹwọ́ yà mí ọ̀pẹ́ dúdú pé pàkẹ́kọ́ yí yoyí dákẹ́wọ́ yà mí à òmìnira tọ́nù ilẹ̀ píopíò yìí wọ́jẹ́nà pàbí ẹ̀rẹ̀ dákàá tó mi bì ó lẹ́mùtẹ̀kúnú mùmíní dẹ́ẹ̀mà wẹ́ tí kókì ní mẹ́rin dábì tòmìnì ẹ̀ lápá ọdọ́ ló ẹ̀nà pàbí ẹ̀rẹ̀ nàìjẹ́ ò tùwẹ̀dọ́dọ̀ ló ní pa á náà òmìnira àti

ẹgbẹ́ lọ́dún kẹ̀kẹ́ kan ní òlìlẹ̀ tọ́ nàtàkẹ̀ ní láti kàmẹ́ ní ẹlẹ́dọ́ la omi kọ́kẹ́ lẹ́ pẹ̀lẹ́ pàkó yìí. ọ̀láyìn àmọ́nà rúbùlù pàmò ọ̀mítọ́ọ̀gù ọ̀lọ́gbẹ́ ayé adágbàdé mọ́. àmọ́nà yín ọ̀kà tó bíbí màá yẹ àmàmọ́ wọn yá wújà yá wógu wákàyàn dùwù kákàyàn kíkà nàtàmọ́ lóòó kó tàmá ti jihadi. الله أكبر جهاد جهاد هيا على الجهاد alahali kwambiso ni ya mnungu underground kigamo libola naira kwidola kumetende kama dadino ozokeju mweyuzo ama mone kuma brainwash ẹni idu yanya duhu kwanu ọjọ́ náà bẹ̀lẹ̀ mtakunu muminin ina memete ukoki ti imani medage yere adini yo memele ona nebi sana aju changa ado sodabale mekaka akumela adumeto na bibi wama kana lana alaikum min sultan awa ani power do an authority do oyime no amejene ela meme sukola ela la la lo ne wa yo bẹ́ẹ̀lì kúntùn kọ́ọ̀mán tọ́ọ̀kì àmẹ́sí tọ́ọ̀bù mẹ́mẹ́sí tani tọ́ọ̀bù tọ́ọ̀bù tọ́ọ̀bù àmẹ́tọ́ọ̀bù mẹ́mẹ́sí tani mẹ́jọ́ tó wá sí kọ́lọ́ńà ẹgbà tẹ́nu ìwà yìí ẹgbà ní kó bẹ́ẹ̀lì kúntùn kọ́ọ̀mán tọ́ọ̀kì tún àá tẹ́nu ẹ̀ lánàá dé sọ́sáìtì bíbí ìwà àmẹ́nugò dé sọ́sáìtì mume sogo beme emanga amanga sokolo daba tora bale nkola yo yo ti aka oyo amene okanu nkola le kogwa ba ya abajo yi tora bale وحق علينا قول ربنا إنا لذائقون فحق علينا قول ربنا تقول قولوا إكو وابا ojia ŋukɔla lɛ ɖe ŋukɔli kala woe na deka ka oyi bodu kuma so yɛ biti gbodu bi so yɛ biti una jadabi tuma yi ɔha so yɛ biti ŋa le fi sɛkirɛti sɔsaiti kia tena bi ame so biti ŋa me wɔ ɔbɛ mɛ se dɔ la o gbe gbe mɛ la. ibi máa bàmẹ́ mẹ́ni tápọ̀dọ̀ dé àwárò yìí wọn àádọ́dọ̀ àtúkọ́lọ̀ ìkọlà ìzábọ̀ yọ kíkà yìí àádọ́ owó dùn àmẹ́ àádọ́ owó dùn táwa sàmẹ́ iná ìhó ọ̀dẹ́dẹ́ ayé àzàbà yìí máa ń rẹ̀ wọ́n dẹ́dẹ́ ajé kìtìkọ̀ dẹ́dẹ́ máa sọ àwa kẹta àmọ́ ike àmọ́ ọ̀nà yín kẹta lókùnà kẹ́ẹ̀bà mẹ́ni àmẹ́tẹ̀pábíẹ́ mẹ́tàkà wá rojí àmọ́rẹ́ àtẹ̀pábíẹ́ fọ̀rọ̀wẹ́nà kó. Òun àwà káàmẹ́ láyá tó kọ́ lórí wà bí kàmẹ́jẹ́ nẹ̀pábíẹ́ mẹ́tánẹ̀ tó dábálẹ̀ tàwátàmẹ́ iná kó náà gọ̀wẹ́ẹ́ ọ̀dẹ̀dẹ̀ máa yí ẹnẹ ńlá bọ́ọ̀nù àlìyẹ́nà tẹ́ ẹnẹ ńlá bọ́ọ̀nù ní àwárọ̀ ọjọ́ tẹ́ ẹnẹ kì ọ̀rọ̀ amọ́nà ọ̀nà do ohun àmàdọ̀dẹ ṣe yóò lọ́dàbálẹ̀ àtìbẹ́yẹ àtọ́nẹ́yìn. فإنهم يومئذ في العذاب مشتركون فإنهم يومئذ àtibéyé àtọ́niyàn dẹ́dẹ́ malẹ́ òyeyúye òṣèṣèṣèṣè gbókèdè èdè òpapò fílẹ̀ àzábì àzábọ̀jọ́ mùsùlẹ̀rẹ̀kún dẹ́dẹ́ malẹ́ tàmà lè gbèjì àzábọ̀jọ́ màtí ọ̀tọ́dọ̀ òyìnjọ́ ìbọ̀ ọdún tánì màláwìẹ́ nìyí. إنا كذلك نفعل بالمجرمين ọjọ́ ẹni ọ̀láìkété ìfúrani tẹ́kùnmẹ̀ gbọ́ àwòké gbọ́ kíkà wọn mi àmì àmàdọ́jọ́ àwòké gbọ́ kíkà wọn mi ẹ̀hùnmẹ̀ gbọ́ wájìdẹ́ ìfọ̀mẹ́sọ̀ náà bí alòrò ọjọ́ náà umadu ilẹ̀ mẹ́kìdẹ́ mẹ́kọ́rẹ́ iná kẹzàlíkà àwọ́wá dábàlùkù mẹ́gbọ́ ذلك اسم الإشارة يعود إلى أول الأمر is a demonstrative pronoun referring to a formation object. demonstrative pronoun there, ذلك ẹ̀hún lẹ́pẹ̀ gbọ́kú ìdíháwà bí máa náà é direct àmọ́mọ́ ọ̀nà tó náà ló máa hot máa hot máa ń ṣe àmọ́ àmọ́ ṣe ní bílẹ̀mù ọ̀la máa ọ̀ọ́ka ṣe kí gbọ́ wọn tánẹ̀ àmọ́ àmọ́ yọ máa kà máa kojú wọn la máa kàkí ìmú ọ̀dẹ́dẹ́ máa yín ọmọ onálẹ́hìn àmọ́ ṣe dáálíkà ọ̀là lẹ́kùnmẹ̀ gbọ́kùbì mojí máa lè máa kìí sọmọ onáwó dẹ́dẹ́ máa ṣe yí ẹ̀hún lẹ́kùnmẹ̀ gbọ́ wá pàkó dáálíkà sí ìsúl ìṣára dẹ̀ yẹ̀rúdù ilẹ̀ àwọlé ọ̀lẹ́kùnmẹ̀ kà ọ̀bì pàkó màwọn dàbí.

amene wicked ye ama nana amene wicked ye amoto boko bi agbado amoto wicked ye amo ya noko kijunyo ko majama gboni alkanya le ba maiba kanya dil maiba ogele makaume boko kwa wadi inna kadhalika naf'alu bil mujrimin ehun ti ki dogele wo mai ta إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون أو كسيكي دبالي أو ده إنهم كانوا أما شبورا كما تيجي لمكري إذا قيل لهم شو ماما وكرة لما يون ماما وكاسو دماتي ma ma o ka ko de academy jene kola meu ma bi madine bo ya ma bi manager mu yo le o e, e, ma ti o gbe ite me na un keni le ni a se we piti ga de e me le di ho sa wo ma ba we na o na do do e na do da te de long la bí àbíyábu kélédé kélédé bí àbíyábu stone stone stone mbébi ti gọ́ọ̀lù máa nẹ́ màmá nẹ yọ rẹ̀ ẹ̀wọ̀n ìṣíríkù kúbò iye yíyọ dé yìí mẹ́rìnmánú bì ẹ̀ẹ́lì àwọn àláyé ẹ̀ẹ́lì àmáyé àtàmátàmálè má yìí rí màbá mi má yọ rí i. máa kọjọ́ tí wú ẹ̀mẹ̀ alòkòlò dúró máa kọfùkọ àpótí kọfùkọ dẹ́mẹ̀ yẹ kùmà lílà màdúlà ẹ̀yọ́ ni yóò kòlò àbàkà tsọ wa bíbí kì á nófùkọ kìdẹ́ yìí gbogbo kìdẹ́ la ìlà ìlàlà òwú jẹ́ fún amatani mànà àgbà ọ̀làmùmá dé yìí àfẹ́yìn ni la ìlà ìlàlà òní. ẹwọ yìí lẹ ilẹ ilẹ la ò kà wọn má kó mamọ wo bòde dẹ mamọ wo bùfẹwù dẹ mamọ wo bàyẹnu ẹjẹ dẹ kó lẹ ilẹ ilẹ la ò gé ṣe ẹdún yá ló kó má kà ẹwọ ṣe kó kà yẹ sẹkìrò wọ́n kàtó gbogbo kàtó yìí. ẹ̀ngẹ́ kà máa ya jẹ́ ọ̀kàtẹ́wẹ́ àkàkà máa tọ́nà ọ̀kàtẹ́wẹ́ àkà máa gbèrè rẹ ní àmàtẹ́tọ́sì takumọ́tò màkẹ́ lójú rẹ̀ ní. àpárí yọ́mọ̀ kàti wù àwọn ẹ̀yà kò jẹ́ ẹ̀ àpà wíyàn kí yóò kú bí ní mànà ìgbé gẹ́gẹ́ tọ́ máa yà táwọn fíọ́ hàn mẹ́tì ẹ̀ lẹ́wọ̀ òun mọ́ máa yà dùn tíyàn

láìlà ilẹ̀ láwọn apọ́nà yóò nà ẹ̀wọ̀n gbọ́dọ̀ pé àpéyìmẹ́sì ọ̀bẹ lọ́nu ọ̀kàtọ́ mẹ́rẹ̀ ọ̀kàtọ́ bí ìwé náà màtí màbí rò. ìzàkí ilẹ̀ lẹ́hùn lẹ́ ilẹ̀ ha ilẹ̀ lẹ́hùn yẹ̀sẹ̀dìrú mọ̀ òjì ilé mọ̀ òjì ilé mọ̀ ọlọ́mọdé ẹ̀nà kì mọ́ tábàlẹ̀ ilẹ̀ tábàlẹ̀ mọ̀ ọlọ́mọdé ẹ̀nà mẹ́yìn ilẹ̀ kì ilẹ̀ tábàlẹ̀ kàtẹ́ ń wẹ́ kọ́tẹ́ wẹ́ kékeré fún ẹ̀dá fún ẹ̀nìyàn àyàtán wẹ́ nà àyàtán ẹ̀wọ̀n ń gbẹ̀mí ilẹ̀ kó ẹ yé ẹ̀dẹ́ mọ̀tò ẹ̀ máa yí kété dábàá ẹ̀ kọ́ yìí wọ́n alo ẹ̀ kọ́ yìí ọ̀gọ̀dì dábàá yìí àmì mú ṣìrìkì kété àwọn ọjà nìyẹn kété ẹ̀hùn kẹ̀dú wà ṣokòló yẹ kẹ̀dí rímù sàlámà ọ̀tẹ́ máa ń lọ́wọ́ tí ọ̀kẹ́ mi rímù ìdú ṣe kò múnẹ̀ òkúta ilé rẹ̀ um, kẹ̀dú ṣòdè tẹ́ mú wo tí hàn ẹ̀wọ̀n máa ẹ̀ ṣe tẹ́ka máa ní ẹ̀ òkòlè ní kẹ́lẹ́ yẹ tẹ̀gbìrún máa gbó ké máa òyìn ní alùmọ̀dé ẹ̀ ń ẹ̀wọ̀n òde òde ikọ̀ ọmọ adọ́kẹrẹ máa dọ́ máa pè kárí ẹgbẹ́ rẹ̀ ní oyé képe oyé ìhìnẹ́mọ̀ alùpùpàgbàna ẹ̀lẹ́ ìmẹ̀ mà ẹ̀lẹ́ gbólógó àmẹ̀ àbàkàyọ̀ ńlá ńlọ́gbọ̀ ẹ̀nẹ́dá ìmọ̀tò àtúwẹ̀ta àmàyẹ̀ òtẹ lè wé kó a ṣe kẹ́ẹ́dẹ́ ìdúmẹ́ abámalẹ̀ akẹ́ni ilẹ̀ gbọ́gẹ́lẹ́ ní àmà dàbí àná àmà dàbí ìwé kàmájọ́ yọ àbákùkọ́ lọ́ọ́ lọ́gọ́ yìí àmọ́ imú ṣìrìkì إذا قيل لهم لا إله إلا الله يستكبرون أما هو كتبا أنك لا إله إلا الله أنك أجمع مجرد دوكا mẹ́mọ́ owó bẹ́mi wájẹ́ òun má mọ̀ hàn ní òun ìgbémọ́tọ́ má yẹun ní òun má àkìlẹ̀ dẹ́ta ní bọ́ọ̀lù àgbà wọn kà òun nùgbà níbi ọjọ́ gbẹ́ ọmọ kẹta á níbi ta. wẹ̀yẹ̀ kúrú náà ń nà lẹ́tà rí wù.

àtúntò yóò kọ́ gẹ́lẹ́ mi. ẹ̀mí kí ẹ̀dẹ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀dá ẹgbẹ́lẹ́ ẹ̀mí màmá ti wo owó ẹ̀ mọ́lẹ́kẹ́ wá ní. odugbo pii odugbo pii aledodo malami ka mu wọ́dọ̀ fọ́mọ̀ sí malami àtọ́wájì wa ìmú wọ́dọ̀ mọ́mọ̀ sí dúdání ó yóò dùgbò pii ìbára fánà ló yà wọlé rẹ̀ ẹ̀lẹ́kù ọkọ̀ ló yẹ́rí dáadẹ́ wọ́n yẹ gẹ̀dọ́dọ́ dé yìí wọ́n yẹ yẹ́rí dáadọ́ mọ̀ onuga níbi muhammadu a mo jẹ́ kọ̀lọ̀ bí ìhùn adẹ́ bó ìjà kí lẹ́lẹ́gùn lẹ́ẹ̀lẹ́ ìlẹ́lẹ́gùn yẹ tẹ̀síwọ́n máa fi mẹ́mọ́ yọ́dún tó kà ó di ìlú gbà ó di ìlú wọn. ó de kuma dị bí ìdí ọ̀rá tó dá mọ́ ma kuma kó àtìgèrè mamóde lẹ́kọ́ríyàn ó de kí sọlọ́pọ̀ kàdóyún ma kọ́ bọ́ọ̀lọ́pọ̀ lẹ́hún pátá lèèyàn máa wá lẹ́gọ́ ó de ọlọ́pọ̀ ó de wo ma dúdọ̀ iná lẹ́tẹ́rì àlè àlè awai kamu dene kamu woba mengare wate lishairin ngena kiwa wala kiri majnun ahimui ama kama bibi ama kaburi dani bikahimu Qur'an ya ni kojo duwa ni bi me Qur'an ya shishire Gonu ga ne bi chikari قلوا نبي دبل وما هو بقول شاعر قليلا ما تؤمنون وما بقول كاهن قليلا ما تذكرون سورة ياسين كاكوي يانا نبي محمد وآكوي كده كاكري إنما غوبا نما غوكي لغوب mbogi nawe yodo yodo yatido ma yatido pawe yodo yodo abeka bachaka pasi pe pasi owo oka oji ko gbede ke daga tayan ki do aka ni bi ri no ni ya dupe won amam na da ni bi akeli kola male tu walidi bunu mugira mda mdu dawo e to le li kidala muhammadu akeli do akeli torí kó máa yé yìí wí muhammadu dága akeli àbí ìkọlẹ bẹtí ní ọlàgbẹrọ yín muhammadu mẹtọ àti àhàyè mẹjìnnú mẹjì yẹn ẹnẹ dúwà yìí múlẹ ẹmẹlẹ agbóyá màkàbìrì akọlọrẹ o muhammadu ń hàmẹ àkàkà ayé mu àmẹ mọmọlà kàmẹ àkàná mẹtí ní kàmẹ àkàtà. abayi mọ́ ọdẹ ìrẹ́ ni ẹnà rẹ̀ yà kà rẹ̀ ha, lọ́wọ́ ọjọ́ ìpé na pé mímú ni na mi bẹ̀rún ẹ̀lẹ́gì ààrẹ tí wọ́n yán ma mẹ́wọ́ ọkọ̀ mọ́mọ́dé mẹ́nà ìlú ẹnà lè ti ẹkọ́ yọ ìlúgbó yìí máa mẹ́ yéé kí ilé kí gbọ́dọ̀ dání bá kó lẹ́tọ̀ akásòwò máa kàkí dodo asòwò máa sòwò adọ́kọ̀kọ̀ yàrá yàdámẹ́nà rẹ̀ léyìírú àdínà níbi muhammadu yàdámẹ́nà rẹ̀ rú yàdáta kọmarú yàdí kọmarú yàdámùnùkúrú gbogbo má dín ní òun gbà màná máa yé díẹ̀ máa ṣe dùbà kí wọ́n dárò bàtẹ́ bàtẹ́ asòwò adọ́ bàtẹ́ asòwò lẹ́yìn mẹ́ yẹlẹ́nà máa dẹ́lẹ̀ tọ́lá ahímú tọ́lá akẹ́lí ní bí àdágbò gẹ̀gẹ̀dẹ̀ gbogbo lẹ́dọ́gba gbẹ̀gbẹ̀ ìjẹyà mọ́ọ̀dù ti ìjà ló bí àdágbà akẹ́lí tó ọlá tó máa mọ́ta apẹ̀lẹ̀ àmàlẹ̀ mẹ́dọ́ akẹ́lí ń bá yẹ́nu ń bá wọ́ọ̀hún ń gbọ́n kí kámọ́dẹ̀ èrì dẹ́ alẹ́bí muhammadu صلى الله عليه وسلم إذا لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئناك إنهم كانوا إذا قيل لهم لا إله ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون أما كوجا نبي محمد آآ إلي لكادوجا نبي أبو kì í wọn tó dọ́dá na ya n'ebe muhammadu ejú kùmọ̀dó gòrè ọ̀lọ́ máa rọ́yún dẹ̀ ẹ wọ́tà àkèrè abámi bá bì kí ni ní mẹ́tòdó mọ̀ níbi ọ̀la àmẹ́ pàmò àkèrè abámi àlè pàmò àkèrè ẹ̀ńgà dáwọ́ dókùmẹ̀ náà mẹ́ mineral ọ̀rẹ́ náà máa kiri lọ o sọ́yà mẹ́bí ọmọ máa ń yàtọ̀ ọ̀mẹ́ àkiri lọ o àmọ́ níbi á níbi níbi kiri àmẹ́yì mẹ́yì tí mọ́tò mẹ́lẹ́ mú ewu mọ́tò mẹ́lẹ́ éèlì ọ̀nà ń dábàá ẹ pálọ̀ mẹ́ éèlì àmọ́ mẹ́hùn kó àti eke rí kó bọ́ọ̀lù màlẹ̀rọ́ náà kékeré àmúna àwọn eyú èrè eyú èrè ọ̀rọ̀ psychologically psychologically èrè jẹ́nà ìwọ̀n sí bụ wọ́tábà ya ti àmì àdúrà ṣe ní mẹ́pa ọmọ mi ọjọ́ ìmúdà kékeré mana. èrè ìwọ̀n rẹ̀ eyú ẹ̀tọ́kọ̀lá kọ́kẹ́ ẹ̀sábà gbádùn alẹ́ màmá mẹ́rin àmọ́ akẹ́lẹ́ ìlànà ọlọ́run rẹ̀ fún mánẹ́ ọlọ́run òkòkò ọlọ́run àwú bọ́ọ̀lù bọ́ọ̀lù n'ọlọ́run máa kó bọ́ọ̀lù dúgbòdú mi ní ẹgbẹ́ mọ́lẹ̀ ẹ ò gbárò oyé àmúnà mú gbà àbẹ́nu èyí máa dọ́ wá bá ní magma kó bọ́ọ̀lù àmọ́ ẹnẹ̀ ṣàdọ́ bọ́ọ̀lù wọn máa mọ̀mọ́ ó dúró ẹmọ ọmọ ẹrọ ọmọ mi ní ṣẹlẹ̀ bọ́ọ̀lù mọ́ni ẹmọ wuwu bọ́ọ̀lù kó yẹ́rọ ọmọ mi jìlẹ̀ ìmọ̀nà kí a rù bọ́ọ̀lù pé nọmba sẹ́bùn adéhìgà ìgbà ayé kejì ànumọ́ mọ̀nà ó ẹmọ mọ̀mí dídí gọ́ọ̀lù kípa ma o bọ́ọ̀lù pẹ́nálítì ogún kàmọ́ ọ̀tẹ̀ ní kí rọ̀ún kọ́mà yìí kí á ń hàn mọ̀nà ó ọmọ kí á ti gọ́ọ̀lù kípa ọgọ́lù ọjọ́ ẹmọ mọ̀lẹ́dùn mi mọ̀nà ẹ eh, gbádùn ayé mọ̀mọ́ mi ẹ̀dọ̀ bọ́ọ̀lù bí ní yáhìrì kẹ́ẹ̀dọ̀ akùrá á ní bí ní yáhìrì gbégi ayé mi ò dẹ́. àmì mẹ́jì kúrá ni mẹ́jẹ tọ́dọ̀ rí ọ̀tún pẹ̀kùbó kàkú máa lọ lágẹ̀rẹ̀. di yáhìrì kì tùgẹ́gẹ́ tùgẹ́gẹ́ kúgbò kì kú sí mọ́tẹ́gàn àwà mú dúdẹ́gbò ọ̀yọ̀ yọ̀ọ́ máa bí màkà ọ̀yẹ́lẹ̀ ẹ̀dẹ́gà hómi ewéke wẹ̀sẹ̀lé ọmọ àgbàwé àdọ́nà àjẹ́jọ ọmọ ẹlọ́jọ́ kí mú dákú bọ́ọ̀lù yáyà ni ọmọ ẹlọ́jọ́ kí mú dùdàkiri abo yíyí à yàdúdò tọwọ́ kàbódú àwọn àjò èjòkó rí yáyà ni ọmọ ẹlọ́jọ́ jẹ́ kí mú ni kí a ní odó yá ní ẹ̀mọ̀nà tókùtà wú bọ́ọ̀lù jákàdù bọ́ọ̀lù wọn máa wú. ìmúdà sàfàfà kẹ́ ibi kurani bí ń jẹ́ngà máa ti kurani bó dúkìá gbọmọ kọyàn màmá yẹ ká mẹsẹ̀ ní dùn ní àìlọ́ àti wọn. psychologically ẹ̀dọ̀ máa ń yẹ́jú kurani lẹ́yọ̀yàn. ẹ ládàgbà máa ti mọ̀tọ́ wọn ní ìmúdàmúdà yìí. tọ́lẹ́rì ìkàsẹ́tì oyè yóò yẹ ẹnẹtẹ́nẹdú kẹ́ẹ́bì wà gbọ́ adẹ̀rẹ̀ ti dó ẹlẹ́ kọlà dó ala tápà gbọdọ̀ ẹ̀hún àkèrè òde ọmọnà ní ọ̀la pé ọ̀la kó yí òde mọ́là kó lè ní ọyọ́ ọ̀la ẹ̀gẹ̀ òde ẹ̀kọ́gbẹ́ ìgbọ̀gbọ̀mọ́dé kàkí ìdíṣìlọ́f ìdíṣìlọ́f ìdíṣìlọ́f ó kàkẹ́ ẹ̀kọ́ ìjàmẹ́kà 1973 tẹ́tẹ́ gọ̀là kẹ́kà gọ̀là lẹ́wà tẹ́tẹ́ rẹ̀ ọyọ́ yẹ kọ́ mi ẹ̀kí múdà kiri àbí bọ̀gbọ̀mọ́dé ẹ̀ẹ́nà láàájá mi kàníbì máa pọ̀ odú bí ẹ̀ mọ̀dọ́ kí ṣá ìrìnà abájọ ọmọ ọdọ́ àkíyì lórí ayé yóò yàmọ́ iná mùké bẹ̀rẹ̀ jáá بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون الله أكبر ده بداية الآن هو بل جاء بالحق وصدق المرسلين بقوله إنكم لذائق العذاب الأليم بل جاء بالحق بل إغمى الرؤيا نبي محمد فكو دليل تاني ممالم مكان ممالو لك مكان مدى كل ملامة أهل الله يوم ويا نبي محمد فكو gbogbo ya ko jaba ne bi yiba wo mi ne on an eh, eh, eh suratul an'am eh? Allah subhanahu wa ta'ala yani innahum lam yukazzibunaka walakin adh-dhalimuna bi ayati Allahi yajhadun amma ma da da mi lo ma da ni mi mamma kana ga san wai ma mi ke pio la pio amma na ma zalimi gaskiya yau yau muhammadu ba mangwaro wajen mangwaro wajen kiti mutane sun kwalli bi gaskiya ga nan fi cire emi aba yoyo ni belja bil haqqo ina ani bi wa gaskiya ya si gaskiya ngi ne kete ngi dago yuno musaddaqal mursalin ya ngomi gaskiya dunga ma ne bi gi lebudu ngi ya ma ne bi ladamo ma wa ọla ịma anụgonugo onugo enwudo ya alụ n'iwe ọ na nabụ ma ka ha mụrụ mgbe oge mama nebila gị mọlụ ọla mana ka ogele ọla nebi na agba gbọla ịma ibenu kiado nga jali aki ii anebi gidei anebi ọjọ dị. ama tún ka mẹmúdé gúdi mẹlí ma akéwù yìí nga mẹmúdé ata yìí a. إنكم لذائق العذاب الأليم أمي والله عذاب جابا أبدا أجو إي ويوم ألانغولو إبا سيدك ميا يجوما تونك ممودي وودي مليسة كمدي يجيو ميتا مين توجيتا زابا ميا جا ما عذاب لهم مين يجومين وما تجزونا ثم رمضان إلا ما كنتم تعملون سيدي أنكم دومتي أن لم يقبلوا والعياذ بالله أبو شكا ما دو يو أو ما يدي دويدة قولي كيكي إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم

illa ibadallahi الله المخلصين، mbodu pakuma ya do yitu ya kanyo jo gidai sede kuma ja akanya lejo ma ori keke ama dojo amal mukhlasin bo amal mukhlas api maratani al mukhlasina ku ana mal mukhlisina ana mal mukhlasina amal mukhlasina mukhlisina mboki ratane makolo mangoji ulutudi ojo amal mukhlisina mboko yo wa mangoji yukolo mangoji pola ibili ne ke tempa man o batane ke change man to dal ko yo yu mehi urane ke change man to dal ko yo yu mehi owo enege de wo tu market ma change be chukolongo jogi sona maten abegi de jame ude amal moklo fi be ko yo mango tide bai e khalan dire o yo ko lon gudu be inoji ya nu be gi jamaratane bele jamal mukhlisin او يوم نبي كما المخلصين اللهم اجعلنا من المخلصين اللهم اجعلنا من المخلصين abubugu bela da mata ulaika lahum rizqun ma'lum tawiya tawila gbogbo ta ẹ ò máa jó yíò máa tẹ̀hún káwọn má gẹ̀ يطاف عليهم بكأس من àbíkọ́ lọ́run dẹ́. wọ́n lè dín hàn. لا فيها قول ولا هم عنها ينزفون معنى يا مو عندهم قاصرات الطرف عين كأنهن بيض مكين الله أكبر الله يعني أمي عباد الله المخلصين أولئك لهم رزق معلوم ملجا نفاء وجوي دادي فامي لو يوجي ألومي ميانهما معلوم إتشي ما فوجو تكو ما أولو أكي أن يدوما amẹ́hun lẹ́mẹ́tí ni mo má gàmà wọ́n dẹ́gẹ̀ pọ̀wá akẹ́ àmẹ́ rúlí kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ ọjọ́ kọ́lọ̀ yẹn alìyẹnà yà kọ́lọ̀ yẹn yà o rabọ́ yà dó dọ́gbọ́mà ìmàṣẹ́kọ́ lọ́la iye kura ni rọ̀wú ńwọ́mà ìmọ̀ àkọ́yẹ oṣù oṣù pẹ́pà yẹ́yẹ́ wú tẹ̀gẹ́tẹ̀gẹ́tẹ̀gẹ́tẹ̀gẹ́tẹ̀gẹ́ omi ìmàṣẹ́ ńwọ́mà èyí àmọ́ra fọwọ́kẹ̀ àmọ́ ẹ̀rọ olí èyí ojójó ojójó ojójó ojójó onúbòbó máa kàmẹ́ ìdẹ́ ẹ̀mọ́mọ́ ìwọ̀ hún mú kọ̀ọ̀mọ́ máa tùgbé kọjọ wọn ṣe bùmú máyọ̀nà kí àìjẹ́nà lẹ́jẹ̀ fi jẹ̀nà ti nà í ní àìjẹ́nà yíwòrà òjò máa wọ́n dẹ̀ àálẹ̀ sùrù ní mùsàkọ̀ọ̀bìlì àṣẹrí àtẹ̀wẹ̀dẹ̀ ẹ̀dọ̀ sí ẹ̀dọ̀ àtẹ̀ madu dúdú àtẹ̀ máa dúdú sí à. Mímúdọ̀ wọ́wọ́ ẹ̀mí sọ̀rọ̀ rìn. Oyún màá ta ní yọ aṣọ́dínníà mùtàkọ̀ ọ̀bìlín péjúrọ́ la máa yọ. Wọ̀yọ̀tọ̀ bọ̀ alẹ́ yìí ń bí káàsì mìmìrín màá dúta lè ló lè ránwọ́má káàsì kọ́ọ̀pù ètò ìṣẹ̀pẹ̀ kọ́kọ́ tẹ̀ ìyá àlìjẹ́nà tọ́ḿbùlà. Ètò ìṣẹ̀pẹ̀ kọ́kọ́ tẹ̀ mímẹ ìní pé omi mi èkì ṣe bí i àbí pé omi owó mi ndị nígbà sọ pé kì yẹ ṣe túnmẹ èè tọgbánú diabetes tó nọọla hepatitis b tayó tó nà ọlá abẹkí àdọgá asthma tayó tó ìyá tuberculosis tó nà wọtẹ yẹn ya jẹ́wọ́ náà lò lẹ́ náà lòlú ló yí tùbẹ́gẹ́ tùbẹ́gẹ́ tùbẹ́gẹ́ tùbẹ́gẹ́ ya yí ẹ́ ní ìgbọ́ta sọlọ tẹ́ lẹ́yìn tẹ́ ní. bẹ́ẹ̀ bọ́ ewu gbẹ́lẹ́gẹ̀dẹ̀ lẹ́sẹ̀tẹ̀ lè ṣàrìbí ọ̀tẹ́gẹ̀ ayé dàdé náà máa ń mọ ẹrù ìṣe ọjọ́ jẹ́ ká dé àmọ́ ọmọ tẹ́ ìyá lè yẹn níbi ẹnẹ́gì ọtẹ́ ilẹ̀ mímọ́ ìmáàtó bàtẹ́ nímú ìyá yẹn náà. lẹ́ẹ̀fì àgọ́ òdòdó aṣọ tí aṣọ ọ̀nà ọmọgbogbo ní wọ̀láhùn àná ìjẹmú yíwò nà ní wọ̀láhùn àná yóò zẹ̀kọ́ ìyá àjẹ́ngà múnà sọmọgbogbo ní obì manọ tẹ́ yóò yí ma ọgbẹ́ni gidẹ́ aljanna wà ìndẹ̀hùn kọ̀ọ̀tọ̀rọ̀ tó tọ́ màá ń ìṣẹ̀dọ́mọ̀ wọn mọ́gẹ̀ kọ̀ọ̀tọ̀rọ̀ tó tọ́ àbẹ́kù gánà má ṣe bọ́ ọ́nà bàbá kẹlẹ́tẹ́ gbogbo lẹ́yìn manọ mọ́kọ́

ina na ko no bulango ko ya ke ingma la ke ada ke ke ne ma ti mo ke nga de da ke ke no go e ma yo pa ina na kala du ko no bele o ye al ya na che ju go ki amu ro ngo gele o na kala ki mo de da de ki mo e un ye li un e bi ye gbon pa ko ro na kala du che ki mo ro ko wi ku bi o ko le mo mi ene mu ne ge ni ya se ne mo mi mo ni gbogbo ẹbí ṣe satisfying pàmò kọkọ ọjọ kọ ọmọ dẹ àmà àkọjọ inú ìṣùgbọ́n kí wọ́n nọ ọmọ ẹ̀yẹ yú ẹ̀ fẹ́ yọ mẹ̀mẹ̀lẹ̀ kí wọ́n ṣe yóyó ìjà kẹtẹkẹtẹ yìí àkónú ó nù bí mà àkọjọ sọnà má lè iya nene dugi no wui ma duto kangi siang duko ma uwe pesone le mamo uwele wesone kele ke yanya yuma mama mata yudabale ngallahu yani ka annahunna amaida bene baydun maknun ewe e it is a well protected ewe ege ebi tẹsẹ wo ẹwẹ ọyọ ìdẹgẹlẹdẹ ìwà kóyún ní ọwọ dún sọ ní ẹhùn dún sọ ọbẹlẹ ńàmọ ya viẹnà dẹ náà kàn kọ ee ma màá yà kó èyí lẹmí gidẹ yìí àyà kẹrẹ fún ma tọ àbí táìmù má pàmì tẹ á ìyẹn wa ánìkẹ kọlà lóko ìbí pẹlẹ ìyẹnà hadith nàlẹbi ìkọlà lọlọmọ alùpùpù àdéhùn àmọmọ ìyẹn náà. anìkè yìí yẹn lẹ́kẹ̀ ọmọ ẹ̀yà yìí wọ́n lójú àgbẹ̀ ọkọ̀ náà jẹ́ ìmọ̀ ọ̀la rẹ̀ marhaban bikum ahlan wa sahlan bikum wa jazakumullahu khairan hadha نسأل الله عز وجل أن يكون في ميزان حسناتكم بارك الله بكم جمعنا الله وإياكم في جنات النعيم في مقعد صدق عند مليك مقتدر والسلام عليكم ورحمة الله وبركاته